ibo lẹ́lẹ́gbẹ̀ẹ́ wà lọ. ẹyin lọ́wọ́ wọn ò sí nínú ẹ̀ gbé first position. ṣèbẹ́ mi nìyá yín gbé first position. gbàgbé ọmọ mi tó gbé first position ọmọ tó wú mi lórí ọmọ tó ṣe ohun tó tẹ́ mi lọ́rùn òun ni mò ń gbé jáde for <laughs> retreat tó le jù. ẹ̀ẹ́ ó ga jù ọ̀dájà on a more serious note èmi ò nífẹ̀ẹ́ sí bó ṣe jẹ́ pé ikán ìsanlá nìkan mi jáde mi ò bá ní kí ẹ mú òun àti ẹ̀gbọ́n ẹ̀ ṣínà yàn mi jáde. gbọ́nà èèwọ̀ ló gbé first position náà mi. ẹ̀ẹ̀kan yẹn ni but lọ́jọ́ kò mú it doesn't matter. wọ́n ní ọ̀dà kan sórí mi ìka tó bá tọ́ sí kó la fi mọ̀ mọ́ listen Kọ́yìnsọ́lá ló wú mi lórí òun náà ni mo gbọ́dọ̀ fi ẹ̀mí ìmoore hàn sí kì í ṣe ṣínà ayọ̀ mi ṣínà ayọ̀ mi kò kò kò kò kú olójú kan lẹ́sẹ̀ bó ṣe ṣe ìyẹn tó kù àgbà tí kọ́ni sọ́lá bá ní kíláàsì tí dọ́rọ́ kú mi ò ṣe pọ̀ kó kò lè rẹ́dí láti kú olójú kan mi ò sì lè máa nà án mi ò fẹ́ nà án òdì ó lè fẹ́ tí mo lè ṣe tó máa máa tá a lára náà rí wípé nígbà tí yóò rí pé mò ń gbé òun jáde tí gbogbo ìgbádùn ti kejì ẹ̀ ní tí ò ní orí àpé àṣẹ ojú dáàdì ó dẹ̀ ń try o àti pé ẹ máa ń fún lè máa fún ọwọ́ mọ̀ seriously ẹ lè ti torí pé bóyá nítorí academic backward ẹsẹ̀ kí wọ́n jẹ́ kó affect ṣe máa ṣe é fún mi. If you really want to help lọ bá ìyá Ṣímáyọ̀mí advice ẹ̀ tó ń ṣe bí wọ́n ṣe ń ṣe sọ́mọ ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní fún ní lẹ́sìn nílé ọmọ ẹ̀ lè yí padà sí dáadáa. wọ́n dẹ̀ ń gbìyànjú. ògbìn dọ̀ yọ on trying. anyway ti sọ ti sọ tèmi ni pé kọ́ńtọ́lá ni mo fẹ́. ọ̀dà ẹ̀yin ni bàbá so i want to be with you. gbọ́mọ mi wá gbọ́mọ mi wá. ti gbọ́. Títí ah, ah. ni mo rí yá wá náà, ọmọ tí ò Agbo lives, lives in, in Calabar. Agbo lives, lives in, in Calabar. Agbo lives, lives in, in Calabar. Agbo lives, lives in, in Calabar. Agbo Gao lives, in, in Calabar. Calabar. Atama. Labako. Nice one. Now, identification. What is this? Apple. What is this? Leaves. What is this? Leaves. And what is this? Calabar. Labako. Now, I'll call one person. Wá fọwọ́ kàn wọ́n bí ìpàdé. Kò dẹ̀ gbọ́dọ̀ ṣe mistake. Who can identify leaves? That's very good. Ah. Shino, yeah, come out. I want you to touch leaves for me. mi ò gbọ́ leaves fọwọ́kàn fọwọ́kàn kiri jọ báwo ni leaves ṣe papọ̀ mọ́ kàlàbà bẹ́ẹ̀ ló dáàtì tó leaves ti ẹ lélẹ̀ báwo ló ṣe papọ̀ mọ́ àbí pé ẹ fẹ́ mi dìkì tó bá wọn ní àwọn tíṣà yín wọn àbí bẹ́ẹ̀ kọ́ wọn pé wọ́n lo draft wọ́n lo oògùn kankan kò sí kankan lórí ẹ Dísọ́lá you come out. Please, can you identify leaves for me? Please touch it. American clap. That's my student. Ah, ah, ẹ̀yin náà ti dé. Okay, ẹ ti gbọ́ dé. Dáàdi, a ti gbọ́ lídé first time. Ẹ ti gbọ́ lídé first time, èmi náà rò Ah, she only put cheating. That's good ìwọ tiẹ̀ má wọ̀ yìí má ti eh, trust ìwọ tiẹ̀ ṣínà ìwo la ṣe lọ́tẹ̀ yìí hmm? ṣó wa pa. ọ̀ ah, kí rèé mo gbé mo gbé mo dáràn rẹ́ẹ̀dì náà kọjọ yìí ó báyìí pupa náà fi kọ gbogbo nǹkan tó wà ní káàdì tiẹ̀ twenty percent twenty over hundred ṣínà kí ni mo ṣe máa ṣọ̀rọ̀ ẹ̀ sí i am getting fed up àbúrò ẹ̀ àbí torí ó kúrú ní òjò mọ̀ pé òṣègbè ẹ̀ ó bẹ́ẹ̀ ní class ó tún fẹ́ ju ẹ̀rẹ̀ lọ rẹ̀ o ẹ̀ can you imagine twenty percent position kẹta látẹ̀yìn ọ̀ṣẹ̀ ah, o ṣírò ayọ̀mí o improve rárá o improve ẹ̀ o improve kí ló dé bóyá kúrú lọ pọ́ lọ orí ẹ̀ ṣe kúrú ni ẹ̀ can you see wà always first fast gbàjáre lọ́ba yà yín èmi àti yà yín la lọ́rọ̀ gbèsè gbèsè congratulation ló jàre mo bọ́ àrí ṣe gbọ́ ilé ìbáyìí and in fact ìsìnkàn ni màá bá mọ́ mi sọ ẹnìṣó lulẹ̀ ẹnìṣó torí wípé. kó fojú sí ìwé ẹ̀ ṣùgbọ́n hm, tí ó bá dẹ̀ ní nǹkan tí ò yí ẹ kó bèrè lọ́wọ́ class teacher ẹ̀ wọ́n dẹ̀ yẹ kó wà búrẹ́ ló ti máa kó bèrè lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n make me proud make your daddy proud eh? make your mommy proud all right my love mo tọ́ sọ fún yín ẹ fojú sí ìwé yín o ọlọ́run wà pẹ̀lú yín. ìyá kọ́ńsá máa ń pè àjálù bọ̀ kọ́ńsá lákọ́ ló ń sọ. Ọ̀kanyìnsọ́lá kú ọmọ ẹ Ṣínà Ayọ̀mí tó jẹ́ empty brain òun là ń sọ̀rọ̀ báyìí listen owó ni mo ná o owó ni mo ná and ẹ kò lè continue láti máa gbé òdo wá bá mi lé no I won't accept that ẹ má múra yín gan ẹ má múra yín gan ọmọ tó bá pawó lọmọ ọlọ́dọ̀ òbí for your information tó bá ń tàn yín jẹ ìgbẹ́ ẹ kọrin làrẹ ní ìlú àkọ́bí orí wọn bóbo yìí lásán ni ó bórìn ni ọmọ tó bá yè tó yanjú ọmọ tó ń ṣe ohun tí bàbá fẹ́ tó kàwé ẹ̀ tó lè ṣètò ó ní àròlé kò bá àjọ ọkùnrin kò bá àjọ mìíràn láàṣẹ tó délé yìí síta ní gbogbo ọpọlọ ẹ̀ kò sí kankan bẹ empty brain and I don't think I will continue to tolerate that. Is that clear? Out of my sight ẹ ṣe jẹ́ kí èmi lọ kọ́ mẹkáníìkì. kékeré ìpalẹ̀ rí bá ń bọ̀ lẹ́yìn kékeré yìí. wà á lọ tẹ́ àkọ́dá ni. orí tó bọ́rọ̀ lẹ̀ mú. ọ̀rọ̀ wo ní ìlà ìbáṣepọ̀ ọmọ yẹn sọ̀rọ̀ ọmọ kékeré ni ìnáwó tẹ́sán yẹn ó kù díẹ̀ káàtó ó ti pọ̀ jù ó ti pọ̀ jù kí ló dé ó ah, pọ̀ jù dájì. èmi ní ìwà ìwọ̀n rẹ̀ sọ kó lè máa change for good kó lè behave. ṣùgbọ́n gbọ́ sójú kalẹ̀ ṣe jẹ́ kí lọ kọ́ mechanic wà á ti mọ̀ pé ọmọ ah, fùtẹ̀ gbogbo ọpọlọ ẹ ti dúdú. rárá sweetheart mo ṣe bẹ́ẹ̀ ọlọ́mọdé ló sọ ọmọ kékeré ni ẹ ẹ jẹ́ ká máa gbọ́nrẹ́ ìjẹ́ púpọ̀ ọ̀rọ̀ tẹ̀sán sí ẹ̀kọ́ dáa àti pé tó bá ti lóun fẹ́ ṣe mechanic kò sí nǹkan tó rọ́ọ̀gì mẹ́. nígbà tí mo ti wá sọ ṣe kò padà sí ilé. mi ni kò padà sí ilé dájú mo sọ pé kí n máa ó dáa ó dáa ẹ ṣàbẹ̀jẹ̀ ká máa encourage jẹ tó bá lóun fẹ́ ṣe mechanic kò sí nǹkan tó kí ẹ̀bùn at least kó kàwé ẹ̀ kó dẹ̀ kó kà tán kó dẹ̀ yege tó yẹ yín. ọ̀rọ̀ náà lájọ sọ kó má jẹ́ kó wojú náà. dádì mi láì bẹ̀rẹ̀ máa ń baṣọ náà yóò sọ. tí mo ti wá dójú tì yín. mọ̀ pé ṣínà ayọ̀ mi ò kájọ àmọ́ èmi náà ń gbìyànjú and like you know èmi nìkan mo dákọ́ nine subjects àná dẹ̀ máa ṣòro fún mi láti dáhùn nìkan kọ́ out of so many pupils. Hmm. ẹ wo nígbà tí ọmọ mi wò ṣoṣo tó ní òun fẹ́ lọ kọ́ mẹkáníìkì ah! ó bà mí lọ́kàn jẹ́ bà mí nínú jẹ́ ó gbomi jẹ́ lójú mi ìgbà tó tún wá yá wọ́n tún ní mọ́mì help me ẹ ràn mí lọ́wọ́. ọ̀nà ọ̀la fẹ́ gbé bàbá ẹ̀. ṣé ẹ mọ̀ wípé àárín ẹ̀yin olùkọ́ àti àwa òbí làwọn ọmọ yìí ti ń lo ọ̀pọ̀lọpọ̀ àsìkò wọn ẹjọ́ ìṣàánú ẹ ràn mí lọ́wọ́ nǹkan ẹ̀kan ṣoṣo tèmi kàn lè ṣe ni pé personally I'll take him privately after school hours nílé ọ̀dọ̀ mi ṣùgbọ́n máa ná ilé owó. Ah, mi mind èmi ò mind ẹ wò ó bàbá ò ní dá mi lóhùn ṣùgbọ́n màá wá owó yẹn ní owó ara mi bíbíkíbi tí mo ti bá fẹ́ rí màá wá san fẹ́ kọ́ mọ mi mọ̀ wé fẹ́ kọ́ mọ mi wé. Daddy Shinayomi. Sake. Nǹkan tí mo bá yín sọ nǹkan. Kí ni nǹkan náà? Lórí ọ̀rọ̀ lesson teacher ẹ̀, owó tá a máa san fún un. Kí ló dé I've told you times without number pé ìwọ̀nba ni interest mi mean, I, I don't still know why your son is lacking behind. And our sister is doing well. Kini, ni mo fẹ́ fi gbọ́ná nígbà tí kì í ṣe pé mò ń gbowó lẹ̀. Ìwọ náà gbìyànjú kó ṣàárín yẹn. Ṣàárín yẹn fúnra ẹ̀ o. Kí ló fi mí pè gan-an? kí ni ìtumọ̀ ẹ̀? Ó ti jọ àdúrà la máa fi máa rọ ọmọ yìí lọ́wọ́. This is my major problem with you Africans àdúrà àdúrà àdúrà àdúrà ṣe and you are making mistake bẹ́ẹ̀ kọ́ lọ́lọ́run ṣe rú bẹ́ẹ̀ ẹ̀rù bẹ́ẹ̀ ṣe rú bẹ́ẹ̀ ṣe rú. No ọmọ ẹ láti put extra effort láti ensure wípé òun mọ ohun tí wọ́n ń kọ́ òun àdúrà àdúrà nìkan kọ́ ni issue àdúrà no no no that's not it jọjọjọ ìwọ náà gbìyànjú kó ṣe ìnáwó rẹ ah, ṣe ìnáwó rẹ ojàre kí ló fi ṣeré yìí. láti ṣúná ẹyọ mi ẹjọ. lọ́rọ̀ ọgbọ́n. kò kàn mí kò kàn mí ojàre. Can somebody spell matches for me? You. M A T C H E S. American Club. Wow. Shinayomi, can you spell classroom? American club. American club. Shinayomi, you're getting it, okay? Relax your mind, okay? Have your seats. ẹ̀yin yẹn lọ sí sùúrù láìpẹ́ láì jìnnà ọmọ yín ò jáná ifá tó yọ sọmọ yín ni pé ó gbé wẹ̀yìn wò bóyá ajá mi ò tiẹ̀ pakú kí ní bẹ lẹ́yìn ibi òṣòwò sọmọ adé fún àdìgún tó lọ́tán náà eré lóde ìṣẹ̀ṣe àdìgún tàn sílé o àdìgún tàn sọ́nà wọn ò tètè mọ̀ pé iná eré làdìgún tàn èmi ò kánjú ojú ọ̀kan mi ẹni ojú bá kán ọmọ bá tiẹ̀ lọ adé fún ẹ̀rọ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ tí ó gbégbé yàwó ẹ̀rọ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ tó yóò mú gbé sáyà ó nílò pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ wo ẹ̀yin náà ṣe pẹ̀sẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ yẹn gbárùkù tí láìpẹ́ láì jìnnà ọmọ yóò padà jánà. àbàbà ká lọ ṣe pẹ̀lẹ́ kí lọ máa ní sùúrù á ló mọ ọmọ kankan ẹ bá mi wá nǹkan ṣe sí i. orí rẹ ò gbà sọ yìí ẹ má jẹ ìtàn yìí ò gbà sọ yìí ẹ ti ẹdúná ẹdúná ilé ìwé wo gan-an lọmọ yìí ná ṣé pọ́pílíìkì àbí private torí àwọn nǹkan wọ̀nyí máa ń ní sẹ́ńgbà mi o. ṣé tiẹ̀ wá rí ọkọ mi ò fẹ́ fi etí gbọ̀n kankan nípa private school ó ní private school òun ò lè máa gbówó dànù pé ṣe lọ́kọ̀ máa tan ac sórí àwọn ọmọ táwọn ọmọ máa sùn nínú kíláàsì tí wọ́n ní mú òun kankan wípé public school òun lọ tóun fi yàn tóun fi yanjú pé public school làwọn ọmọ òun máa lọ wọ́n máa ń fọwọ́ líle mú wọn bẹ̀ wọ́n dẹ̀ máa ń jẹ́ kọ́ mọ̀wé. èmi ò wá lè sọ fún sí pé kó wá change school fọmọ tèmi. ó yá kẹ́ pààrọ̀ ilé ìwé tí ń lọ àwọn èèbó tí wọ́n ń sọ ní public test ó lè ju agbárí rẹ̀ lọ. ẹ wò ó nígbà tó yẹ pé ọmọ ìyàwó mi. ọ̀ọ́ ah, ọ̀ọ́ káre lọ jókòó. ẹ wà bọ̀ ẹ wà bọ̀ ẹ wà bọ̀ ẹ wà bọ̀. òun àti ọmọ mi sùkúrọ̀ náà lọ́jọ́ ń lọ ọmọ ìyàwó mi fẹ́st fẹ́st fẹ́st mi pé ọmọ mi ń gbé wá lé ní ṣé màá wá sọ pé kọ́ wá chẹ́ǹjì skúlù ọmọ tí ti tèmi tó jẹ́ pé kò tí ì mú kankan. lọ́rọ̀ eh, eh, rẹ ó lè dayọ̀ tẹ́ ẹ bá ṣètò sẹ́pà wòlíì rẹ̀ tẹ́ ẹ pààrọ̀ rẹ̀ kẹ́ ẹ lọ bòmí wò ká tún wọ owó ìlú bí ó ṣe rí àǹtí mi. àǹtí mi. Ah, ah, kí ló ṣẹlẹ̀ kí ló yẹ tó ń pè mí mẹ́sàn-án mẹ́wàá báyìí. nǹkan tó bá fẹ́ sọ ni kò sọ. ṣé mo pé ọ̀rọ̀ ṣòro láti sọ kí lè ṣe gbogbo ọ̀rọ̀ ni mo lè máa sọ fún yín lọ́wọ́ mo mo ṣe ní kẹwàá rí mi lẹ. mo dẹ̀ ti wá wà bíi kí ló ṣẹlẹ̀. mo rí ìyá lẹ́yìn o. lọ́dọ̀ bàbá Ajíbọ̀tà. bàbá kí ló pé. báláwo ni ṣé mi ó fi ojú ẹ̀ méjèèjì ó fi rí ìyáálé mi lọ́dọ̀ babaláwo ṣé mi ò dá ìyáálé mi mọ̀ ṣóṣó ọ̀pọ̀ ìyáálé mi lórí ṣá ah, because bó ṣe wà yẹn mú wọn mú wọn ṣe ẹni tó máa ń tọ́jú bọlé o àtìgbà tí mo ti wà ń lé wọn tí mo ti jáyàwó sí wọn mi ò lálàkàlà rí ara mi ò gbóná rí orí ò fọmọ mi rí so definitely mi rò bí àyálé mi lórí àti ṣé mo fẹ́ dá ìyáálé yín mọ̀ tí ṣé mi ò dáhùn wọn ni. Ah, ah. so àwọn lórí. ẹ̀yin lẹ nígbàgbọ́ nù pé máa ṣe irú nǹkan bẹ́yẹn náà ṣé ìyáálé yín rò tí báwọn lè rí mi rò ah, àti mi ilé olórogún le o ilé olórogún le o eh, ẹni ìgbà tó wá rí mu kí ló gbọ́ tó ń sọ. lóòótọ́ mi ò fi taratara gbọ́ nǹkan tó ń sọ ṣùgbọ́n ọ̀rọ̀ ọmọ náà ń sọ. ọ̀rọ̀ ọmọ. bẹ́ẹ̀ ah, definitely a jẹ́ pé bóyá torí ọmọ ọmọ tí tí ò ń ṣe dáadáa ń bóyá torí ẹ̀ lọ ṣe lọ sọ́dọ̀ babaláwo èmi ò mọ̀ ṣá o but nǹkan tí mo rò nìyẹn ìyá ṣàṣàrè nítorí ọmọ ẹ̀ àbí. kí ni ìwọ kan kí ló wá káàkiri. ewu ah, ẹ fi yẹn lẹ jàre. ṣé bó sọ fún mi kó ti jáwọ́ nu gbogbo kó máa tọ́jú bọlé. àtò ah, ẹ tì. gbọ́nà gbọ́nà gbà kí ni tí wọ́n á gbọ́ ṣe rí láti fi ṣe pé olè ti gọ́ọ̀mù ní time ọmọdé dàgbére àdúgbò dàgbére wà lọ síbi tó ń wà lọ náà. ṣe fílẹ̀ tí mo fi ń bọ̀ ni. wọ́n yìí ṣiṣẹ́ níwèé o dẹ̀ fojú ẹ méjèèjì rí báyìí. wọ́n rè àlàáfíà lọmọ mi wà. Eh, ẹ dà sọ rẹ ìyẹn òkè ìyẹn ló máa sọ àmọ́ pé ọmọ kúrò lé látàárọ̀ ká bá rí ìdìbò ìkádẹ lọ sùn ìyá ni. what is that? ń gbé first tẹ́lẹ̀. ọkọ ojú rẹ ọmọkùnrin wọn tún bá sọ látẹ̀wọ̀n. ẹ má pariwo má pariwo jàre. wishing I am medical now. First position. Ejem, ejem. First. Ah. Ìwọ bọ́lẹ̀ ti rí fèmí. Gbọ́, kọ́ ìsọ́lá, ṣé ṣínà kù? Daddy, Shinayo got the first position in our class. Huh? will got first. Hey, only. Ah. This is surprising. Are you kidding me? Mo fi ojú ẹ̀mí déjọ fi rí àárín mi lọ́dún kan aláwọ̀. Ṣé mi ò dáyà lè yí wọn? Ṣoṣo òkú ìyàlẹ́ mi lórí ṣá. Imú ah, mà níkà o, kò jẹ́ agbóhùn àṣebí. Ìwọ mú mà yìí. Ọ̀nà tẹ̀mí káyọ̀ sí mi ni ìyá sínú ayọ̀ mi. Láti tẹ̀mí jẹ́ mẹ́jẹ̀ pariwo àìjẹ́ ìpariwo ẹ̀mí sọmọdé dundee mú mi lulẹ̀ ẹ̀mí sọmọdé donald ló ṣe tó pariwo báyìí. ìkà ni ẹ ẹranko ni ẹ ọkọ̀ dáwọ́ èèyàn bó ńlá ó ń ṣe èèyàn ah! ẹ̀yin ẹ parọ́ ṣé lọ́tọ̀ lọ babaláwo. ẹ bèrè lọ́gùn ẹ̀ ó ti ṣèǹjẹ́ àìsíkì ọmọ ní sáìsíkì ọmọ ẹ̀. Eh! ẹ wò ẹ wò ọmọ first ọmọ kẹ tó gbé fourth ẹ̀yin náà ẹ wò. Ah, ah, ó fẹ́ bà tèmi jẹ́ ah, ó lè bà tèmi jẹ́ ó lè bà tèmi jẹ́ àìsíkì ọmọ mi ni kò bá mi dá

ṣe wẹ̀. dádì. àti wá àti ọmọ ẹ. ọbẹ̀ ni má jẹ rí ẹ sá. Ah! ọmọ tó ń gbé fún ọmọ àti ọmọ tó ń gbé ọmọ tó ń gbé fún ìwádìí tó ń mú ọmọ tó ń gbé fún ọ. mami láìsí kí ọmọ mi padà láìsí kí ọmọ mi padà. ọkọ mi ò ní má nira ọgbọ́n nǹkan kan ló ṣe fún mi tó dùn mọ́ mi ní pé òkúrọ̀ fún mi ọ̀sọ́ bí gbogbo ọ̀rọ̀ ṣe rí fún mi wọ́n bá jẹ́ lómi nìyọ́ ọmọ àgọ́ lẹ́yìn abẹ́rẹ́ mi ṣùgbọ́n wọ́kọ́ ọ lọ síréètì ni ó jẹ́ ìmọ̀ ibi tó wà níbi ìyá rẹ̀ sì wà ẹnìkan kan ò fi dúdú pẹ́ funfun ra àwọn tó yẹ jáde láyé ó sì fi dúdú pẹ́ funfun fún mi ọtẹ́ mi lọ́rùn ọkọ rẹ̀ wá sí tiẹ̀ ni kò sí tọ́lọ́run ṣé wàá rí bí ẹ wà yìí ó fúrí ìbàjẹ́ kí ni jẹ́ kí ni àná ìwọ ló ní gbogbo bí mo wà yìí torí pé ìbí ìyá rẹ̀ báyìí dà wà. kí ló ń tọ́lẹ̀ lọ sí ọkọ mi má tún padà sẹ́yìn mọ́ ọ gbọ́dọ̀ lọ ikú rẹ ní nkú kiri torí rẹ ìgbòlè kú tó ń sọ lẹ́sìn torí rẹ náà ní sẹ́ dààmú kiri so ti gbọ́ ọkọ mi kò sí wàhálà kankan ọ̀wá máa ń tọ́ ṣẹlẹ̀ bọ́ọ̀bì ọba fẹ́kọ̀ ọyẹn tọ́kùn ọyẹn tó sì ní wọn ní wàhálà kankan. sọta kí ló wí nìsín sọ náà tó dúnkokò mọ́ ni. rárá màmí olúwa mórí mi wò ó dúpẹ́ lọ́wọ́ yín ni ṣe ọkọ mi. olóko bórí rẹ gún ni gbogbo tó tó kalẹ̀. tó rí ibi fáyọkẹ. ó lọ sí afamẹ́lì tiẹ̀ tó bá wọn. olóko bórí rẹ gún ìwọ ọmọ ẹ ò ní wàhálà o inú ilé ìbí ọwà ẹ ilé ìyá ìyá rẹ ni. gbọ́ èèyàn yẹn sọ́tún kọ́ yẹn sósì wọ kìtìnì ọwọ́ bá fúrúmù bọ́ bá wá ṣe tọ́tọ̀ ọmọ pé ọ̀fẹ́ jẹun tó ọwọ́ àpọ̀. Yeah wọ́n ní pé o ti fi wálẹ̀ lọ. iṣẹ́ ló máa gbọ́ ọkọ mi lọ sí Àbújá and he's been complaining and you know we are just newly married couple mi ò dẹ̀ ní fẹ́ kí ẹnì kankan gbọ́ ọkọ mọ́ mi lọ́wọ́ o. iṣẹ́ tíjà ni of course and definitely ti bá débẹ̀ marriage kankan ti máa rose ti máa sì sá fún wa pé nǹkan tá a ta sọ pé kò fún wa tó sọ pé no iṣẹ́ tí rí ṣe fún báyìí sí ká ti fẹ́ mi jẹ́jẹ́ ní àjọ wà á bí rí kọ́kẹ́tì lọ sí tó bá yá sí a máa lọ sí Kánò from Kánò to Maiduguri from Maiduguri to Niger níyàn bá dẹ̀ ti dé Niger ah eh, ẹ̀rù ilé nìyẹn ọ̀gbọ̀n ní ṣẹlẹ̀ sẹ́yìn <laughs> so I wish you best of luck. do me a favor. Be good. Face your studies. I wish you success and I pray you come out in flying colors. Okay? kí ló ló ṣe tí ò fi jẹun ṣé gbogbo gọ́ọ̀mẹ̀ntì ọ̀dọ̀ wa yìí ó lọ sọ pé kò dó wọn jẹ ni àbí ó ní another purple. Tell grandma what you're talking about. No, it's my auntie, Auntie Darasimi. She has gone. Eh? Àtọ́lórí ibú títà yìí, èèyàn mélòó ló pa, ọmọ tẹ́lẹ̀ ló pa yàn. Mami, kì í ṣe gone ni bọ̀, gone as ṣe rántí tíṣà ẹ̀ tí mo sọ fún yín pé bá mi gbìyànjú lórí ọ̀rọ̀ ó ti gbé kúrò ní skul wọn ó ti kúrò lọ ní skul àwọn ọmọ yín òun lọmọ mi ń ṣojú kóró lọ́wọ́ sí tó lóun ò ní jẹun látàrí mo ti ń bẹ̀ kẹ́ ẹ tó dé láti yí ṣọ́ọ̀bù. olóhùn ọba ò ṣe é rí téèyàn bá wẹ̀ ń tó lè pààyàn ọmọ ẹni kó mú. ṣé tó wínú. ohun tó sọ nìyẹn. ṣé ọkọ òun léèwé yín ni wèrè wá pẹ́ tí ń wò kí ni dayé láàmú gan wo ẹnìkan máa fẹ́ mi tẹ́ ẹnìkan mọ̀ fún mi ń tẹ̀sán má gbé fúrò fóòkù mọ́ kó wá bá mi nulẹ̀ ẹ fi mí lẹ̀ lórí ọwọ́ mi lẹ́bùrù tí mo wà yìí sì ń dáa. Mami, listen, let me tell you something, my love. Ṣé o mọ̀ pé àǹtí dára sí mi? She can come to your school and visit you. In fact, she can come back to your school and start teaching. Oh, really? Yes. Pọ̀jọ́kọ́ tó kọ́ máa ṣe fún mi ni pé gbogbo bó ṣe gbìyànjú lé ẹ lórí gbogbo nǹkan tí àǹtí Dárasími kọ yẹn wàá continue bẹ́ẹ̀ that pace that you are on you know you started taking first in class already. yes ma'am. I want you to continue taking first first first she'll be very proud of you and you know you promised to make me proud too. yes ma'am. ọkọ mi that's the only thing you do for me. kí ló lóun ọjà ń bẹ̀rù àmàlà ní àbẹ̀bá o ìtọ́ bá fẹ́ ni kò sọ torí pé ẹ ti gbé mi lórí ibi tí ọ̀tẹ̀ lọ́rùn báyìí. Mami, ẹ jẹ́ lọ dáná fún yín. Èyí náà ẹ sinmi lé. Bẹ́ẹ̀ bá dáná. Sọ́rí wọ̀mọ̀ ẹ̀gàn, onípò fòókì. ọkọ mi fojú sí ìwé ẹ o. ti rí mi báyìí àlẹ́ nìkan wà fọlọ́run níwájú ọlọ́run olódùmarè lọ́ba tí mò ń sìn mo tún ní báwọn oníjàmbá kọ. àmín àmín àmín. mọ́mí ló lẹ́ fún sí i má kè mọ́. I miss you so much. I'm more careful now. I miss you. ẹ má wọlé ní máa jèrè ọmọ ẹ jèrè ọmọ fẹ bí ẹ má wọlé ẹ kọ́ ẹ jẹ́ kí n tètè máa lọ. ọkọ mi. ẹ má sí ẹ má pè wá sí ẹ má sùn ẹ má wọlé ẹ gbọ́ agbára ọlọ́run. lẹ́ǹkì tẹ̀lé ẹ lọ́nà tí o ti gbé báàgì ẹ dé ta. mo ti ìyá ọtí bá mi ṣe. dẹ̀ dúró díẹ̀ o èmi àti ẹ̀rọ tó rojọ́ lápẹ́ nǹkan kó tó ṣẹ̀ṣẹ̀ lọ ń sìn kódà èmi ni mo sì lọ ń sìn ládẹ̀ délé tí ò bá rí yẹn páàkì ló lọ yẹn o ó yá tètè máa lọ bí tẹ tí ń wọ mọ́tò wá bá ń bẹ̀. ẹ wá wá wá tí nílé o báàgì wo tí lọ ni. next week la máa resume. ẹ èyí ń bá dẹ̀ dúró bá ẹ ṣeré ó dáa ó dáa má jẹ́ fi tèmi dá ẹ dúró ẹ ọlọ́run wà pẹ̀lú yín o ọlọ́run wà pẹ̀lú yín o. Ah, Pẹ̀rọ̀, wow. I'm not that fine. Ah, kí Problem yìí ń you know it's half Oh really? So you know about that too? I know. I know. Anyway, can I ask you one question? Okay. Go ahead. Ṣé o ti ever rí mi pẹ̀lú ọkùnrin Be a boyfriend or lover? Hmm, báwo ìfẹ́ mọ̀ ẹ́. you know. mi ò ṣàkíyèsí yẹn. ọmọ oh, ọ̀tọ̀ bá sọ pé ọmọ it's fine. Can we be lovers. Or am I not beautiful enough? Hmm? Well, I respect your feelings. Thank you. And I can't reject it. So, are we now lovers? But the fact is, you know I'm in love with Desiree. I love Desiree. You know. But that's that's what you tell everybody. Ọ̀rẹ́, ẹ jẹ́ lọ wedding date. Wedding date mo ti Did he fail? Did he fail? Ah, ah. Jọ̀ọ́ ṣé tó bá fail, màá ní kẹ́ lọ wedding date. loves you to a fault. Gosh, he's a lie. Trust me, he's in love with you. Do you know the funniest part? The way Tibo Boyeshi declined me, did it in a very, with so much dignity and class. I'm beginning to think maybe because he's intelligent, but I don't think that's the point. I think that's just his person. Sweetheart, you're so lucky. As in, unlike some other guys that will pretend like they love you, they'll take your money, they'll be driving your car around shamelessly, you know. I love that guy. He's a good guy. I'll pretend as if I just traveled to come and see you. get? You understand? I'll come pretend before you marry. You get? Yeah, and we need to let him know the truth. Come along, my feet will move. Check on kan náà àwọn two stars. Oh, that's true. All right then. Yeah. Hey, hey, that reminds me. Okay sọ pé má rà pa gbogbo yẹn ó fi school ẹ lẹ̀ boyfriend ẹ ní school torí pé ó test next time tó bá níbẹ̀ ṣe there won't be next time Jesus name next time. Hey, but what is she laying on now? Why do you not sit on your own? Hey, eh, but why will you do that shit? Ah! Hey! jẹ́ ẹ̀rí bí nǹkan ayọ̀ ní nǹkan ayọ̀ mi wá di méjì ẹ́ ẹ́ adùn ṣe bí ìtọ́lọ́hún lọ́wọ́ sí aṣòro ṣe bí ìtọ́lọ́hún ò nífẹ̀ẹ́ sí ẹ jẹ́ rántí pé yunifásítì ọ̀tọ̀ọ̀tọ̀ lè ní méjèèjì lọ ẹ ọlọ́run ti wá wà láàyè ó sì jẹ́ kí lóyún bọ́ sí o jẹ́ ìríṣẹ́ ọlọ́run ìṣẹ́ ọlọ́run pọ̀ olúwa mi ò ṣe bàbá ẹ ẹ lọ́mọ mi bí ti rẹ́rìn ẹ olúwa ṣe olúwa ṣe mi ò wá ní fojú sunkún mi o hmm, congratulations my darling congratulations. ẹ wò ọlọ́pàá ọlọ́pàá. nílẹ̀ mi ọlọ́pàá ẹgbẹ́ kí lọ́mọ mi ṣe ń mọ̀ lọ́mọ tó lápá ọmọ mi èsè gàngàn ẹ́ sínú ayọ̀ kí ló ṣẹlẹ̀ kí lọ́mọ mi ṣe ọmọ mi èsè gàngàn. ọlọ́pàá tẹ síkírọ́rìtì mi ni. ẹ jókòó. ẹ ẹ jókòó ẹ nítorí ọmọ yín mi ni àṣọ wa iléeṣẹ́ wa ló rán mi wá I am an MD of our company Chevron Oil and Gas. Do you know him? I don't know him. Actually, Kumomi, But our fún oníròyìn ayọ̀ ni. Ṣínà eh, Ayọ̀mí, as you know, you are the best student graduating this year in biochemistry. So our company has come here to come and give you a kind of good news. So ẹ má bá mi dé. Alákọ̀ọ́kọ́ a service by. So iléeṣẹ́ wa ti Don't buy láti take care gbogbo expenses ẹ during your service. ẹlẹ́ẹ̀kejì iléeṣẹ́ wa ṣe tán tó bá ti ń parí sáfíìsì ẹ̀ báyìí tó dẹ̀ gbà láti bá wa ṣiṣẹ́ mọ́mí iṣẹ́ ń gbọ́ tó bá gbà láti bá wa ṣiṣẹ́ we are going to give you a, an offer to travel abroad after your service for three months. all the expenses during that month you are going take care of it in fact a ṣetán láti rán èèyàn mẹ́ta pẹ̀lú ẹ̀ lọ bàbá ọ̀dà ẹ̀sẹ̀ bàbá tù. àwọn ọ̀rọ̀ tẹ̀ ń sọ yìí òun ló kí ló fa ẹkún báyìí. ẹ̀mí ẹjọ́ kó máa ṣàlàyé fún yín. actually ẹkún ayọ̀ lè ń sọ ẹ̀ àmọ́ mọ́mí ẹ̀yìn ni mo máa bá sọ̀rọ̀ dáadáa ẹ bá wa bá sọ̀rọ̀ tó bá ṣe sáfíìsì yẹn tán kó ṣètò wa àti pé iléeṣẹ́ wa ní ká fún ní certificate of recognition fún well done job tó ṣe during the school tó fi wà ní ìlú. alákọ̀ọ́kọ́ nìyí ẹlẹ́ẹ̀kejì like I told you earlier a tún ṣetán láti fún ẹ ní check kò lọ cash owó yìí this will take care of your all expenses you during your much. service. Thank you very much. Mami so <laughs> mami kí ló dé ọkọ mi. nǹkan yọ ní ọmọ yìí lọ́nu òyìnbó. ilé ọdún èbò. ọmọ mi ò lè lè lè mọ́mì ṣé ṣé ẹ fara balẹ̀ fún mi. kí wàá fẹ́ inú ọ̀ ní ìròyìn àlùkò torí bí ọmọ yín ṣe wà yìí gbogbo iléeṣẹ́ amọ̀ra wa we always look for best students hmm. tí àwọn company mi bá wá ẹ̀yin ni kẹ́ bá wa bá sọ̀rọ̀ kẹ́ sọ wípé tiwa ni kò ṣe ẹ bá wá ṣe yẹn fún wa we also have another for you ẹ̀yin fúnra ara yín a máa tún fún yín ní ọ̀fà láti jẹ́ dílà níléeṣẹ́ wa. Mami! Mami! Mami! That is the good news kí ló ní wọ́n ṣe ọkọ mi. màámi ẹ jèrè ẹ jèrè ẹ jèrè. mo dúpẹ́ mo dúpẹ́ yomi please i also give you my card okay, sir. please anytime you need anything during your service please Ayo. don't hesitate to call me on this number. They are ready to assist and give you everything you need because the position awaiting you where you come so that we can continue from there. Ṣínú ayọ̀ Ṣínú ayọ̀ Ṣínú ayọ̀. Ah, welcome to Thank you very much, sir ṣe rí àwọn tẹ̀ ń wò yìí àwọn ni cultural tribute school yìí wọn làwọn ní àwọn òkun tó fẹ́ fi welcome yìí sí ààrẹ wa oh, student over time. stunning. This is lovely. This is lovely. Stunning. Lovely performance. Just keep it up. The sky is your limit. With this and your education, you are going places. Trust me. Keep it up, huh? Thank you. Uh, thank you very much. You're welcome. Thank you. Student, you can go back to your class. So, you teacher Dara. What I small God. Ah, teacher, ah, what did you do? Ah, my God, teacher, I need you. I'm so happy to see you. I'm so happy to see you. I'm so happy to see you. Oh my God. Yeah, yeah. Oh my God. Sister Dara, see me. Ah, so happy to see you. sẹ́mi ẹ̀jẹ̀. ẹ ṣe rí bí um, ṣínàyọ̀ mi tó ṣe wá sọ fún mi pé òun fojú kàn yín báyìí ní olè tí mo sáré tẹ̀lé ní bí i àwọn ti sí dáàmì sí àti sára sí in fact ìgbà tẹ́mi gan rí ó surprise me like i was like ah ah ṣé ṣínàyọ̀ mi tètè bí gbọ́ ẹ báyìí. ṣé mi ẹ lè imagine ẹ̀yin gbogbo nǹkan tí ṣínàyọ̀ mi bá ń ṣe báyìí fact wọn ní eh, according to my class teacher according to my class teacher tó bá ń by according to my class even tó bá wà tẹ́lẹ̀ according to my class even project ẹ̀ gan ó Oh, I'm not going to tó ṣẹlẹ̀ But tell me, rí I was surprised mo pé Mashinayomi is not a big boy <laughs> and you know what I am so so proud of you. As in, I am so, so proud of you. Keep it up. And you too, I'm happy seeing you. In fact, a little Eletara Shimbibai, this is what I'll call tips of the iceberg. Wow. In fact, Mama inviting invite yín wá full proper meal. Oh. <laughs> personally, you understand? I'm proud of you. And I'm proud of you Thank too, you okay? <laughs> hello dear ṣé o mọ nǹkan tí ó fọ́nì nígbà tí news nípa ṣínà mi tó jáde sí pépà mo actually kà á fún un àmọ́ mi ìmọ̀ kó wọn lẹ́nu tó ń sọ according to that report he is the best graduating student from the university he is actually the best overall biochemistry student to have in Nigeria. is that so? àtọ́parọ́. òótọ́ ni tòló wà náà papers káàkiri tẹ́mi bá tẹ̀rí pépà ẹ̀ nígbà náà. ẹ̀lẹ́ mọ̀ pé ṣínà ayọ̀mí tí mo mú kò ló ń sọ̀rọ̀ nípa ẹ̀. and you know what the only thing tí ò ṣe nípa ẹ̀ òun ni complexion ẹ̀. majority to take place o. congratulations thank you. ó dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ ṣe wá rí oríṣiríṣi àwọn companies ńláńlá yẹn pàápàá àwọn oil companies wọ́n á máa dùn ẹ́ lọ́tún dùn ẹ́ lọ́sìn èyí tí ọ̀rọ̀ wa bá wọ̀ náà ni àmàjọ wà. <laughs> sure sure sure just just do the right thing okay. thank you. Hmm. so this ring yes aunty like are you for real. <laughs> of course aunty. <laughs> do you really want to marry him. i'm very sure. you won't forsake him. i do. like I'm serious with Fefe. Hmm. So back to my question, Desiree. Do you really love Shania? màmí kan àmọ́ ah, mi kan. àwa orí ogún mo ìdìsọ́ pọ́dì ṣe mo dì sẹ́yìn. ìgbà tí wọ́n wá dìbò ẹ̀ báyìí. wàhálà mọ́ mi ti pọ̀ jù. ìwọ dúró dúró kúlẹ̀ títí dé ti pẹ́ náà. ọ̀ ah, wọ́n dá mi dúró ni wọ́n ṣe ń lọ èlùbọ́ lọ́ ń lọ gàrí lọ́ ń gbé wọ́n ṣàkó gbogbo ẹjọ́ wọ́n ṣe ọtún ń bọ ọ̀gbọ̀nà wọ́n lọ. ìfẹ́ mi pọ̀ mọ́ mi ìfẹ́ mi pọ̀ mọ́ mi sórí mọ́mí mi. yẹ délé mo rí wọn. ti dada wọn. náà ló wà lọ́dọ̀ àbọ̀ wọ́n fi kan lẹ́tà kan wọ́n mm. ṣe. lẹ́tà mo sì yá. wọ́n ní kí n fẹ́ lẹ́tà kan wọ́n lọ tẹ̀síwá fún mi lẹ́tà yẹn lọ́ba ní ẹ̀ láti fún jìnnà eh, ayọ̀ ah, ah lẹ́tà. wọ́n ní òun nìkan ni kò kà o wọ́n á wò pé kí ló wà nínú lẹ́tà tí wọ́n mi sọ pé ìwọ nìkan ni kò kà wọ́n mi mọ́rú relationship wà láàrin èmi àti ẹni sùúrù wa ah, tó ti mọ̀kọ́ tó wà bẹ̀rẹ̀ lọ ní sùúrù jẹ́ sọ̀rọ̀ ní sùúrù. yájọ ká yá mú wájà tó yá àbí ọ̀nà tó lọ́la ṣe máa jọ nígbà tó sọ fún ọ ìwọ náà sọ One can kájọ ká kí á lọ. ó wà I have to follow her instruction kí á lọ ká oh. kí á lọ. o oh, kúkú wà I think the students are good with the PE. I rí àwọn students only represent wa. And auntie, what about these glasses? Strange. Oh, you mean this? Yeah. Oh. What's problem? Mo ní kíkọ change look mi náà ni. Mi ò ń sábà rí yín wú kẹ́ glasses What's Ó sì lọ. Ẹ jẹun, inú I insist. I insist. Ẹ jẹ́ kí What is this? How Ta ló ṣe yín báyìí? Àrọ́mọbìnrin has been causing a whole lot of havoc in the house. Ìníjà, Ọláìjà débi pé nǹkan tí ò tiẹ̀ lórí ń gbà mí ló máa ń bá mi jalè lórí I am tired. Ṣínà Yọ̀mí Ṣínà Yọ̀mí. Um, accountant má jẹ́ kí n parọ́ mọ́ ẹ̀ yẹn láì ṣe tó ṣe sílẹ̀ what you do for me is this go back to your office reconcile the account over my own how are you ṣe náà I will be wo bẹ ṣe múra ẹ tó yes òun ọkùnrin madam ẹ jọ ṣé ọ̀gá yín sọ fún yín láàárọ̀ yìí pé òun na ìyàwó blue black kó tó kúrò ní láàárọ̀ yìí mo sọ fún yín imagine ẹ̀yin na ìyàwó a teacher for that matter ẹ ẹ nà blue black. ẹ do you realize this is my office. and so. ṣùgbọ́n tí o ṣe. tẹ bá mọ̀ pé ọwọ́ yún yín ẹ fẹ́ jà tẹ ní agbára tẹ mọ̀ pọ́njọ́ ọwọ́ yín yín ògiri rẹ̀ ó yẹ kẹ́ gba lẹ́sẹ̀ or you face a man like me not your woman not not your wife the teacher for that matter can you imagine I'm highly disappointed in you. This is my office. And so? I want you to leave now. And if I don't, what will you do? Leave me with no option. Come on, it's time. Call me, Racer, or anything, I don't care. Face me, man. Face me. You don't need to beat that woman. You don't need to beat that woman. Face me. My dear, mo ń bẹ̀ nítorí Ọlọ́run. Drop all charges against this boy. Ọmọ kan má bá sọ̀rọ̀ and he will come begging. It all started when you cannot keep what happened in this family to yourself. I cannot tie this car for too long. People can differentiate between a domestic violence and a domestic accident. It's not an excuse why you should come to my office and watch my dirty learning in public that boy of yours was just jesting cold swallow and was talking without caution. I'm afraid I cannot listen to you. Joe, don't let him spend another night in this cell. He's just a copper. In the lane, he ain't Are you his God? Are you his God? Maybe John to alone. I'm in you simply by now. And I don't want any trouble from the federal government. Joe. Is that an excuse why you should assault me? Say, Obi, I am pressing charges against him. And I must see this to a logical end. But, but I need to warn you. I At warn again, you have to be on my side on this. Hence. Hence what? What dẹ̀ ń bẹ̀ látàárọ̀, ó threaten me. What's that for? Anyways, I'll go and apply for his bail. Ṣebí been mi ló fi ń jà. And I won't see him go to rough because of me because personally inú mi ò ní dùn you know what I know what to do. You know what, what, what to do, Abby? But I'm talking to you. I'm fine. Please, when are you going? Ìgbà wo ló ń Joshua ń lé mi please stop this now. If you are testing me, please stop it. Do you want to kill me? Ṣo fẹ́ pa I don't run a lab. I have a lot of things to do. Nǹkan pọ̀ lọ́wọ́ mi ti máa ṣe. Try and understand. jésù ló ṣe. ṣé rí pẹ̀lú jésù ló ṣe nǹkan fún mi ṣùgbọ́n náà fẹ́ mi. Listen, you know, I cannot leave camp tèmi and come here and you are telling me this is so nice, but I should don't tell me. For her to have even the third party, that means it's something wrong. And nǹkan tó dẹ̀ tó jẹ́ kẹ́rù wa no, òun máa parọ́ òun, that's how to rush here. Ẹ̀rọ sọ fún anybody kó má para wọn lórí tèmi o. Kí ọkọ̀ kan má parẹ́ nǹkan rárá rárá àpọ̀ ọ̀pára wọn torí tèmi o like I said ló ṣe mí ó má parẹ́ nítorí tèmi o. secondary school ti máa gbé mi wọn náà wọn ti bàtà wá secondary school àti tí ó bá fẹ́ you understand wo èmi àti ẹ̀ ń sìn àwọn artist dey stressed it it's obvious that they stressed they overstressed it àwọn ọmọ secondary ó sì máa dúró nobody to stress. èmi ò lẹ́sìn fún nǹkan tó ń sọ like i said i have a lot. wẹ́rọ bá mi bẹ́ẹ̀ náà ṣínú ayọ̀ mi. ọ̀pọ̀ ìlú náà ọ̀fẹ́ ṣe ń bá àwọn ọmọ secondary school ní ṣe fún mi. ó dẹ̀ ṣọ́ọ̀pù ò ṣe anything fún ọ. mo ti mú un ṣe é and kò dẹ̀ sí pé bóyá ìwà àtẹnìkan ẹjọ́ jà tí wọ́n lọ fẹjọ́ ẹ̀sùn something. no not at all mi ò bẹ́ anybody jà mi ò ṣe nǹkan kan fún un ó kò ìmọ̀ nǹkan tí mo notice mo notice yìí pé ìgbà tí mo ń sí ẹ̀ tó ti fi fún ní lẹ́tà táìmù yẹn ló change sí mi. lẹ́tà kí ló wá wà ní lẹ́tà. Ah, ohun tó wà ń bẹ o mi ò ká kò fún mi kà tó mi ò lè sọ pé kò bá ìlú wà ní lẹ́tà yẹn mo kàn mọ̀ pé ó change ní yẹn ni. <sighs> You relax yourself, okay? I'll talk to him. I'll see him. I'll talk to him. Hey, don't do no, no. Sister Darasi, please, I beg of you. You are my last hope. I know. Just you are my last hope. I beg you, Joe. Relax. Relax yourself. Being a real friend It's a tremendous responsibility. Like, you know, you have to be bold, reliable, and trustworthy. So, tí Désiré ò bá fi ẹjọ́ mi sùn, ẹ̀ tí ẹ̀ nígbà tí wọ́n Well, I'm sorry about what happened the other time. Hope you didn't hit you after. He has not been eating my food lately. And mi ò dẹ̀ ní fẹ́ kí eré mi àti ẹ̀kọ́ continue because mi ò ní indulge him just as I want yourself and your fiancé to get up. Mi ò dẹ̀ ní fẹ́ kó rí mi àtẹni tí ò lè She knows you mean a lot. I to take my leave. ẹ má wọrí mo èmi ti already sọ fún principal tẹ́lẹ̀ pé mo mo wá láti lọ commandant gan ti mọ̀ everything I have to go ni madam pé no no mo ní láti lọ I have to go I have to go I have to go oh my God oh my God. Wow. Ay, yaman, yaman, yaman. Mo ṣe tán lára ẹ̀. Ṣọ́nà nìkan lọkùnrin. ni. Mo rò pé tí kọ̀pá ṣínà ẹ̀mí bá ti lọ pé mo máa tẹ̀lé wọn. Ok, wọ́n máa lọ kílẹ̀ tó ṣojú. Ok. Wọ́n máa kí ọkùnrin ẹ̀jẹ̀ ṣojú. Yes, ma. Ẹ ti kì í. Ṣínà Yomi, but I wanted to leave the other time. Kí n tó faint. I didn't say that. Yes, you did. Is it a problem, sir? ẹ ṣe nurse. bíbí oúnjẹ tí wọn kì í sí ìtọ́ ìpínlẹ̀ kan ajẹ́ ti kọ́kọ́ yín wọ́n sáàtù fún ní bákan lórí fún wọn ní bóyá tẹ bá ti lọ kí káfíń ti tẹ́ ti yọ sọ́n kìlọ̀ tẹ bá jọ I'll be fine I love to take fresh air later. Shinayomi, please walk with me. all started in the classroom many years ago. Shinayomi, I thought you to be bold, expressive, and courageous. Why in God's name would you go to my husband's office to create a scene? Why the sudden change towards the Siri? How are you? What shall I say? i I'm in love with you. You what? Look at this man. Is this yours? It's yours. It's yours. <laughs> No Niger. It's your part. Me? You are, you are joking. It's wet. It's for you, Johnson. Like, <laughs> it's not for me, Johnson. What is this? Yeah? Oh, yeah, pick it up. Pick it up. Sir? Pick it up. Pick it up. Pick it up. What is this? Who owns it? Let me see. Àwọn ni pátá lóyún. ẹ̀ ń bọ́ pátá nù kíláàsì ah, báwo ló ṣe wá débi ẹ ẹ bọ̀ ta ló bọ́ pátá nù yín. You met it here. Yes, sir. Ah, you met part in the class. Sir, sir. Ah, ta ló nínú yín. Sir, èmi kọ́ mi ṣe àwọn sọ̀rọ̀ wá sọ̀rọ̀ láti sìn. Ìwọ wá sọ̀rọ̀ wọ̀ nǹkan. Ní kíláàsì làṣìṣà àwọn ọba ṣe dé láàrin bàtà dé kíláàsì láàrin pátá nínú ẹ̀rí pátánù class ẹ wá ń fi ṣeré ta ló gbọ́ pẹ́ǹtì inú yín. ẹ ò fi tútù fẹ́ ṣídìí sí mi. ẹ you guys are lying. No, sir, oh yeah you refuse now go and kneel down on the field go and kneel down on the field now oh go just go follow yourself. saved? Shinayomi, we are safe, Okay? Okay. Provided you, Shinayomi, are with me, we are safe. Okay. Relax your mind. And I don't care who is around. Okay? Okay. Um, so how are you feeling now? Shinayomi, look into my eyes. When you cut me, ń no mí and I'm afraid of letting you go. Kò tó ṣe mí nìyẹn. Anyways, what would you like to take? Um, before that, uh, you forgot something. Oh, Babin Kalani. Let me get it. told you I actually Dele, You asked for it and you've gotten what you wanted. Let's do us a favor here. Titi the divorce process in Matthew are over. I want peace. Who's which divorce? I want peace, please. You asked for it and you have it. So be it. But that's not my original situation. Eh? That, uh, uh, uh, uh, see, come, let's talk it out. You want? Huh? Kí ló dé? Hmm. ìyàwó ẹ̀ máa kàn sán. bọ́ọ̀lù sẹ́kẹ̀ẹ́sẹ̀ pẹ̀ sọ nọ́mbà ni o ah, sọ́ọ̀sì àdírẹ́sì mú wọ́n jókòó wọ́n jókòó ní ọmọ jókòó wọ́n ọjà o. mo ti wá yín délé gan ìgbà tí wọ́n mi ò rí iná ní ṣọ́ọ̀bù lẹ́wà wọ́n jù ebi gan fún mi ní ẹlẹ́yà wa ah, ah. ẹ má o ti bínú jù o bínú jù kí ló dé lóòótọ́ gbọ́rọ̀ bó o bá tẹ̀ sí gbọ́rọ̀ ó sì farabalẹ̀ ó sì wádìí ó sì wádìí ibi ọmọ nkúkú lọ náà gan-an kì í ṣe kó ṣe kankan gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí ọlọ́ọ̀lọ́ọ̀ ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ máa bẹ̀ yín pé kẹ́ má bínú ni ẹ̀yin náà wo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nígbà yẹn ìhà tọ́rọ̀ yẹn kọ lójú mi òun ló jẹ́ kí n hùwà tí mo hù òun ló jẹ́ hùwà tí mo hù ìyàwó tí mo tí mo tí mo fẹ́ ní ṣùlọ́kà tí mo bá nínú ẹ̀sìn tó jẹ́ mùsùlùmí ni tó jẹ́ àwọn ara wọn nǹkan tó múnú mi dùn láti fẹ́ gangan nìyẹn kó wá di ẹni tí Eh, wọn nọmba lé babaláwo ah, gbogbo ohun tí mo gbọ́ yẹn náà ló ló ló ló bí mi inú lásìkò yẹn. gbẹgbẹgbẹ gbọdọ orí pé gílítì náà ló tún wà òtún gílítì orí gílítì náà ló wà. orí pé mi ò gílítì ni mo wà ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹlẹ́ra ara ó ṣeé ṣe kó jẹ́ wípé eh, mi ò ró kanlẹ̀ ó tán ìbákan tó ṣẹlẹ̀ nìyẹn. kí ló wáá fẹ́ gan. mo mọ̀ pé nígbà tí mo ti rí mo ti rí ìyàwó mo ti rọ́mọ mo ti rí ìyàwó mo ti rọ́mọ mi ọmọ alálùbáríkà ọmọ olóríire. ẹ gbà mí o àpẹ́ after election bàálù tó ti fò ló ń juwọ́ sí bàálù tó fò lọ́wọ́ mọ́wọ́ lọ ká lọ lọ lù ó ti kọjá ọmọ tó ti rìn dìnnà. kí ló sọmọ mi. Eh, ọ̀gbọ́n kan nǹkan ayọ̀ lọ́sẹ̀lẹ̀ sọ́mọ tèmi nǹkan ayọ̀ ni wo ọmọ mi ti rìn dìnnà ó ti rìn lú èbò bó ṣe ń wò mí èmi gan bí ọba sọkùnrin kékeré tó ṣe mí gbà náà àbájọ lọ ni sórí ṣọ́ọ̀bù tí mo wà yìí kí n má bàa kàkó kalé olùwà má máa kanú lé ni kí n máa rí mi nájú tọ́mọ mi bá ti dé n tí wọ́n jẹ títí dọjọ́ òkú mi ọlọ́run ti pèsè ẹ̀. ìyẹn dáa púpọ̀ ọpẹ́ ní fọlọ́run ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run á ṣe inú náà àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ̀yin náà lè má bá mi ṣe kòǹkárí àti parí gbogbo ẹ̀ ẹ wo ẹ wò mí kò sẹ́ni tọ́mọ ẹ máa ma ṣoríire tínú ẹ̀ ò ní dùn ìròyìn ẹ̀ tí mò ń gbọ́ ló túbọ̀ ká èmi náà lára. Ah, ìròyìn ẹ ti ga sórí mi eléyìí ọba gbé pílẹ́sọ̀dì tí ẹ bá dé báyìí sínà náà ni tí mi bá tún gbé pílẹ́sọ̀dì. pílẹ́sọ̀ bá wò ni. àní tí a gbé ọkọ̀ dé òun oh. náà ni ẹ tún béèrè ọmọ mi wá dolókìkí mo lé mi náà sínà ayọ̀ mi àti wọ́n yèrè. àdúrà mi ni àdúrà mi ò kúrò lórí wọn. ìwọ wo níbo ló ti tẹ́ ní àdúrà mo níbo ló tẹ̀ sí n ah. kò lọ tán ní àdúrà sí. èèyàn ò ṣáà lè bímọ kó kàn máa wọ èmi náà ń gbìyànjú láàyè mi eh. tí n bá yọjú sí yìí kìíyàn ń ṣe pé ah, ọ̀rọ̀ ọmọ mi kúrò lọ́kàn mi. Hmm. mi mọ̀ bóyá ẹ mọ ibi tẹ kọ nọ́mbà fóònù ẹ̀ sí kí n lè pé. fóònù nọ́mbà ta ni. ọmọ mi ṣìnà. ọ parí ọbẹ̀ ti tutù àdámọ̀ ti fẹ́ bùlá o ti di bọ́jẹ́ẹ̀tì fún ọnu o ọ̀fẹ́ máa kó kí n mú nọ́mbà rẹ̀ wá ó pè é pè é kọ́ ó pè é tì ibi nọ́mbà rẹ̀ wà n ò lè fún ọ. bí mo fi sínú ó lè rí. ìyá ibi tẹ́ fi sílẹ̀. ó lè mm. bí mo fi sínú n bọ̀ bá ya tọ́ bá tẹ́ bá ríra yín. ẹ ẹ ẹ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin náà lè máa bá a ṣe àtúnṣe gbogbo ẹ̀ ẹ jẹ́ kí tọ́ bá pè yín ẹ jẹ́ kán mọ̀ wípé mo wá síbí wípé mo nífẹ̀ẹ́ ìyàwó mi o mo dẹ̀ sì nífẹ̀ẹ́ ọmọ mi kó bá mi bẹ̀ ìyá ẹ̀ mo bẹ̀ òun mo bẹ̀ òun pàápàá ẹ̀ kán kán kán dáríjì mi ẹ̀ kán dáríjì mi ibi tá a fẹ́ kí ọ̀rọ̀ já sí náà ló padà já sí àdúrà mi lórí wọn náà ló gbà. ó kú oríire. ẹ̀yin bínú ni torí mo rí pé látìgbà tí mo ti dúpẹ́ ẹ̀ tí ẹ ṣe mí lálejò kankan. Ah! kọjá máa ní kọjá máa ní àwọn ilé màá mú tó bá wù padà fi ojú kan ti ṣàdára sí mi inú mi dùn gan mo dẹ̀ mọ̀ wípé ìdùnnú tiẹ̀ náà á ti ṣubú láyọ̀ báyìí bá mi kí wọn dáadáa tell her I love and appreciate ọlọ́run á ṣe inú rẹ̀ ara yín kalẹ̀ wàá dẹ̀ dé bẹ́ẹ̀ mi náà màmá ló mi lẹ́yìn mi ni àbí ò lè ṣe ni. sí mi. I love you. He brought the papers and I signed. What papers? It's a forgotten issue. Ìfẹ́mi. me. ò mọ̀ pé ìwọ ló máa padà wá ṣìnà ayọ̀ fún mi. I'm carrying your baby. I love you.